kò ní fún wa lówó oúnjẹ tó bá fún wa lówó oúnjẹ kankan five hundred naira ni yóò gbé sílẹ̀ pé káwa ọmọ méjì àtèmi ká fi jẹun àti mo sọ pé kò lè tó wa yóò sọ pé iye tó ń ní lọ́wọ́ nù. ẹsẹ̀ ti dà ó ti lọlé fúnlẹ̀ tí wọ́n pè é tó dà tó jẹ́ àmọ́ ìlú fọ́tò rẹ̀ lórí kìnnì. ọjọ́ tí wọ́n pè mí àti Zaria sọ̀rọ̀ sí kìnnì. Zaria àwọn gan ni mo wà ọjọ́ Friday tán pé mi ọjọ́ yẹn gan ni mo gbéra láti Zaria tí mo dé ń jọ Sunday mo dẹ̀ wá sí bíbá yìí ìjọ a lọ sí sálẹ́ńtílé ìjọ sunday àwọn náà dàrí tiwa wá sí bíbá pé ká wá níjọ monday la fi wá níjọ monday. kì í ṣe pé o sọ fẹ́ni ẹ pé ò wá. n sọ fún wọn bẹ́ẹ̀. kò ṣe dáadáa sí ẹ ò nu ọlọ́run. online níwọ̀n ìgbà tó o ti sọ pé ò wá kò yẹ ká lo fọ́tò ẹ̀ sọ fò láti sáré àná ìgbà tó sọ fún ọ pé òun bọ̀ kò yẹ ká ní sùúrù kò dé níta ń sọ ni pé ọ̀dà wọn olóòwò wa. wọ́n bá mi sọ̀rọ̀ ǹjọ́ yẹn kódà ez àwọn náà bá mi sọ̀rọ̀ ǹjọ́ yẹn. mo ah, sọ fún wọn mo sọ wípé mò ń bọ̀ alẹ́ ọjọ́ yẹn àwọn gan la gbéra kó láti Zaria tá a díjọ Sunday. ṣe dáadáa. bá ṣe díjọ Sunday la gba sálẹ̀nsì ló lọ wọ́n sọ pé wọ́n lè rí wa ń bẹ̀ bóyá àdéhùn síbẹ̀. on his behalf mo apologize má bínú má bínú kò yẹ kán ṣe bẹ́ẹ̀ wọ́n tó sọ fún wọn pé wò wá o tí èsì ṣe pé òun bọ̀ láti Ìbàdàn tí èsì pé òun bọ̀ láti kiri ó yẹ ká lè dúró díẹ̀ kí ló ń kán wa lójú má bínú kí ló dé tó wàá parọ́ tó bẹ́ẹ̀ mọ̀ sí irọ́ ni. dáàdi gbogbo nǹkan tó sọ pátá irọ́ ni láti ilẹ̀ pẹ̀pẹ̀ tí mo ti lóyún àkọ́bí mi òun ni ó ti rí pé mo sick tó ṣe wípé aná níbí báyìí náà ó tó di kó sọ pé òun ò lè ṣe mọ́ pé ó ti sú tí mo fi gbọ́dọ̀ àwọn òbí mi lọ ní Zaria. olóò ti sú òun. olóò ti sú òun. òòrùn yẹn mẹ́jọ kó ti sọ kó ti sú òun má sọ̀rọ̀ ẹ lọ. mo fi gbọ́dọ̀ àwọn òbí mi lọ sí Zaria òun gan ló fún mi lówó ọkọ̀ pé kí n mọ lọ sí Zaria. a ah, irọ́ ni o. òun ló fún mi lówó ọkọ̀ pé kí n máa lọ sí Zaria lọ́dọ̀ àwọn òbí mi torí mi ò rí àwọn fámìlì rẹ̀ kankan nígbà náà mi ò rí ìyá rẹ̀ mi ò rí bàbá rẹ̀ kankan nígbà náà nígbà tí ó rẹ̀ nígbà tí mo lóyún àkọ́bí mi ìgbà tí mo dẹ̀ ṣe Zaria àwọn òbí mi tọ́jú mi wípé Zaria ni mo bímọ alákọ̀ọ́bí mi sí. ǹjọ́ wá wọ ẹ̀ Zaria. kò wá wọ mi Zaria púpọ̀ kankan. ó dẹ̀ lò tọdún kan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni kò wá mi ní Zaria ìgbà tí mo bímọ yẹn tán Ọlọ́run ló yọ mí nígbà tí mo bímọ yẹn tán Ọlọ́run ló pa mí tó jẹ́ pé Ọlọ́run kò sọ wípé àsìkò mi ò tí ì tò ìgbà tí mo dẹ̀ bímọ yẹn tán kò pẹ́ sígbà ni torí mi mi ní strength kankan mi lè dárìn torí mo bleed gan ìgbà tí mo dẹ̀ bímọ yẹn tán lẹ́yìn torí tuesday ni mo bí ọmọ yẹn two thousand and seventeen december òun ni mo bí ọmọ yẹn ìgbà tí mo bí ọmọ yẹn tán lẹ́yìn ku ọjọ́ ó ọjọ́ méjì òun la dé síbàdàn àdèbà gbọ́ ọmọ rẹ̀ wá ìgbà tá a dé gbogbo wọn inú wọn ń dùn nígbà tí wọ́n rí ọmọ débi pé nígbà tí a tún wá dé láti Zaria la tún discover pé omi ọmú ò tún yọ mọ́ ọmọ ò tún rí ọmú mọ́. Hmm. first born mi nìyẹn aṣáàrí pé ọmọ ń joro àṣé láti Zaria káwulẹ̀ tó gbọ́mọ yìí kún Zaria omi omi ọmú yọ lọ́rùn mi tọmọ yìí mú ọmú bàtà délé àti ẹ̀ tètè mọ gan bàtà délé tari pé ọmọ yìí ń joro tari pé tó bá ti mọ ọmọ yóò mọ ké ó ní wọn bá mi fọwọ́ tẹ ọmú mi náà rí i pé omi ò yọ ń bẹ̀ mọ́ aṣá àgbẹ̀ alọ́sọ́dọ̀ àwọn alágbo alọ́sọ́dọ̀ àwọn èèyàn ṣá wọ́n fún mi lágbo wọ́n fún mi ní gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ náà aṣá àlọ́sọ́ hospital wọn ní ká mọ fọmọ yìí ní fúdù ìgbà tá à ń fún ní fúdù ara fúdù dórí mẹ́ta nígbà tó mọ yẹn pé oṣù kan òun ni ìyá kọ mi wọ́n gbé ọkà bàbà wá àti àgbàdo wọ́n sọ pé kí n mọ fọmọ yìí mú pé kò sówó lọ́wọ́ bàbá rẹ̀ ọkà bàbà àti kínní àti píkìnìkì nígbà yẹn mo sọ fún ẹ̀gbọ́n ọkọ mi èyí tó ń jẹ́ bàbá àbèjì mo sọ fún wọn yẹn torí èmi àti ìyàwó wọn a bímọ sásìkò gbà kan náà ni wọ́n ní ìyá àbèjì o ọkà bàbà ni àwọn àbèjì ń mú o pé kémi náà mo fún Ismail bẹ́ẹ̀ mo sọ fún ọgbà náà bọ́ńgbà tí mi láṣẹ lórí kìíní gbà yẹn kò jẹ́ kí n lè sọ̀rọ̀ mo ṣáà fún ọmọ yẹn ní ògì ọmọ oṣù kan mo fún lógì mo lọ́mọ yìí ṣì kéré kọ́ má jẹ́ kí n fún lógì mo ṣáà fún ọmọ yìí ní ògì wọ́n ra pick milk fún nígbà yẹn ìgbà tó yá lọmọ yìí ń jòrò débi pé mi ì lè gbé ọmọ yìí bọ́ síta níbi tí ọmọ yìí lè dé kò sí ẹni tó mọ́ bá mi gbé níbi tí ọmọ yìí tó kódà gbogbo bọ́ọ̀nù ara rẹ̀ báyìí lè rí gbogbo ẹyin ojú rẹ̀ báyìí ló jì wọnú nígbà yẹn nígbà mo rí i pé ẹ̀mí mi ti fẹ́ pin lórí ọmọ yìí pé a ti eh, a ti ná gbogbo owó bàbá àdé ó tún wá mú eh, statement kan wípé ṣé lórí èmi ṣé lórí èmi lòun ti bẹ láti ìgbà tóun ti bẹ fẹ́ èmi lòun ti bẹ̀rẹ̀ wàhálà pé ó ti sú òun tóun bá lọ bíṣẹ́ láti àtàárọ̀ owó tóun bá mú bọ̀ náà lòun ó tún fi ra nǹkan tá a tún jẹ pé o ti sú òun mo wá ẹ wá ní kí n mọ lọ sọ́dọ̀ àwọn ó tún ní kí n tún padà mọ lọ sọ́dọ̀ àwọn òbí mi kódà ọjọ́ yẹn kò sí nílé mo pè lórí fóònù ó ní kí n lọ yáwó lọ́dọ̀ àǹtí mi ìyá mi ò ti ń pariwo ń bì báyìí níjọ́ owó ẹnjọ́ friday ó ní kí n lọ yáwó ọkọ̀ lọ́wọ́ wọn pé kí n fi máa lọ sí zaria mo lọ yáwó ọkọ̀ lọ́wọ́ ìyá mi ó ní tóun bá dé òun wà fún mi mo gba zaria lọ kódà gírígí ni mo wọ̀njọ́ náà mi ti dé zaria tọkọ mi ti ń pè tó ti ń pè àwọn òbí mi pé mi ti kúrò nílé pé tí mo bá dé tí mo bá dé o kémi mọ́ padà wọnú ilé òun mọ́ nítorí èmi ti gbé Ismail lọ àwọn òbí mi bí mi lẹ̀ torí mi sọ fẹ́yàn kan tí mo fi kúrò nílé ńjọ́ náà lẹ́yìn pé mo pè tó ní kí n lọ gba owó lọ́wọ́ àyá mi rù kí wọ́n yá òun kóun fi tìbí iṣẹ́ dé ìgbà tí a dé Zaria àwọn òbí mi tiẹ̀ bá mi jà pé lórí tí mi ṣe sọ fún ọkọ mi ní mo sọ fún kí n tó wá ṣe bọ́ọ̀nà lóní lọ yáwó lọ́wọ́ ìyá mi rù kóun fi dé láti ibi iṣẹ́ mo dẹ̀ gbọ́ ọmọ yẹn dé Zaria kódà àwọn ìyá mi àwọn òbí mi gan ọmọ yẹn wọ́n ń sun ẹkún ni torí àwọn èèyàn ò lè gbé ọmọ yẹn kódà káwọn sọ nǹkan mí yìí ọmọ tá a ti rán sọgbọn lóníṣẹpọ náà Ọlọ́run ló bá wa dá mi padà sí lára ìgbà yẹn ó pè ó pè àwọn mẹlẹbí mi gbogbo pátá ló ń ṣépè fún lórí fún tí nǹkan kò gbọdọ̀ sí ọmọ òun tí nǹkan bá sí ọmọ òun òun ó sùn wa ni kò sí nǹkan tó wọn ò ní ṣe fún wa tán nígbà yẹn tó ṣe pé àwọn àyàwó òbí mi gan ti ń já aṣáàgbéra nígbà tí káwọn bọ̀ wá sí a gbé ọmọ yìí lọ sí ọsibítù kò síbi tọ́ta abẹ́rẹ́ bọ̀ lára ọmọ yìí ní ọjọ́ yẹn débi pé ọlọ́run ṣàlò ṣàbá àjọ ọmọ yìí padà ká ṣáà lo oògùn kan fún un tọmọ yìí fi wá di pé fúùdù là ń ra ìjọ kẹta ìjọ kẹta lọmọ mi mọ́ mu fúùdù ìjọ kẹta ìjọ kẹta láti ibẹ̀ náà sọ pé ká mọ̀ fún ọmọ yìí ní ògì mọ̀ pé ògì yìí gan ló fẹ́ ba ayé ọmọ jẹ́ ìjọ kẹta ìjọ kẹta níyà mi ra fúùdù fọmọ yìí títí títí títí títí tọmọ yìí fi change tọmọ yìí fi yí padà ìgbà tọmọ yìí tún yí padà a tún gbé wá sísàlẹ̀ a gbé wá sí Ìbàdàn bàtà sí gbé wá sí Ìbàdàn mẹ́mi sọ pé àwọn fámìlì ọkọ mi lọ́kì sí àmọ́ túmọ̀ lọ pé gbogbo tó sọ lórí fóònù títí ẹni mo tún padà lọ sínú ilé rẹ̀ ó rọ ọmọ inú rẹ̀ tún dùn inú rẹ̀ tún dùn gbà tó tún rí ọmọ torí ọmọ lẹ́yìn ìgbà náà aṣáà ti ń pògì fún ọmọ nígbà tó ọmọ ti gbèrú sí tọmọ ti yàtọ̀ àti hmm. ń pògì fún àbá mílíkì sí lẹ́yìn ìgbà náà láti ìgbà tá a ti wá bí ọmọ yẹn ni ò ti fi mí lọ́kàn balẹ̀ nínú ilé ó ti sọ pé èmi èmi èmi fẹ́ jágbàna fún òun ni torí látìgbà tóun ti fẹ́ èmi lòun tún mú wọn lé mi lórí àtọmọ tí mo bí látìgbà náà báyìí kò sí dùnú fún mi nínú ilé nínú náà ló wà máa lù mí tó fi di wípé mo lóyún ẹlẹ́ẹ̀kejì oyún ẹlẹ́ẹ̀kejì tí mo ní kò sọ̀rọ̀ tí ò sọ sí mi tán ó ní kí n lọ ṣe oyún dànù ó ní pé torí òun ò fẹ́ ọmọ lásìkò tó wà pé torí òun mọ wàhálà tóun ṣe nínú oyún àkọ́kọ́ nígbà yóò mọ̀ gbìyànjú láti ṣe ohun tó ló yọ mí nígbà náà ẹ̀gbọ́n rẹ̀ gámọ̀ sí kò sí ẹni tí ò mọ̀ sí gbà náà ọ̀tọ̀ àwọn òbí rẹ̀ mọ̀sẹ̀ torí pé kí ni àwọn òbí rẹ̀ ò kí n wá sọ́dọ̀ wa rárá rárá wà tẹ̀gbọ́n rẹ̀ náà ni débi wípé ìgbà yẹn ọlọ́run ló yọ mí tó ní kí n lọ ṣe oyún dànù oyún yóò ṣáà ṣe lóyún ọmọ tó kù yìí oyún yóò ṣe tọ́fítà fífi oyún yẹn sílẹ̀ kódà àwọn aráalé wa lè rí sísìkì ní yìí láàrin òru nínú oyún ọmọ tí màá ló tún mú mi ló tún nà mí láàrin òru jẹ́ pé ó lé mi bọ́ síta ẹni yẹn ló yẹ ṣe kanlẹ̀kùn ni lórí pé kàpọ̀ kí ló yẹ tẹ̀ ń ṣe báyìí ṣe bíyàwó yín ni ó tó jẹ́ kí n wọlé lásìgbà yẹn ló ti gbógun tì mí nínú ilé títí tí tá a tún fi wá bí ọmọ yẹn nígbà tá a tún bí ọmọ yẹn tán ọkọ mi ò tún lọ́wọ́ hospital san o ìyá mi náà ló tún pè ní sáré ọ̀hún àtẹ̀gbọ́n rẹ̀ pé kán tún yóò wọ́n ní twenty thousand naira tí wọ́n tún yà disi kò tí ì sọ twenty thousand yẹn o ten thousand ló sọ ní twenty thousand tí àmì bá ti pè tán bá ti bí báyìí èpè ni ó mọ̀ ṣẹ́ lórí fóònù ìgbà tá a bí ọmọ yìí tán wàhálà tún bẹ̀rẹ̀ òótọ́ a ti gbà pé ọmọ òrọ̀ mú mu èyí náà ẹlẹ́ẹ̀kejì náà òrọ̀ mú mu fúdù náà la tún rà ìgbà tí ń ra fúdù náà níbi tẹ́lẹ̀kejì náà ìgbò tíjà tún sọ pé ó ti sú òun ọmọ náà tún joro ó ti yọ ó ti sọ pé ó tún mú mi lọ sọ́dọ̀ àwọn òbí mi ó ló ti sú òun wọ́n ṣàtún mú mi mo tún lọ sí Zaria lórí ẹlẹ́ẹ̀kejì àwọn òbí mi ló ṣàtúntò ẹlẹ́ẹ̀kejì náà kò sí ẹ̀rọ tó yọjú sí mi nígbà náà ìyá rẹ̀ yọjú bàbá rẹ̀ yọjú o gbogbo wọn náà tá ti wá jà báyìí tá pè ya rẹ̀ tá pè bàbá rẹ̀ kò sí ẹ̀kan tó mọ́ yọjú nu gbogbo wọn wọn ní yọjú yóò lé mi lọ sílé wa yóò lóun ò fẹ́ mi mọ́ àníjọ́ kó sì dídí lọ fà mí kalẹ̀ fáwọn òbí mi báyìí pé ààyè lòun wá gbà ààyè náà dẹ̀ lòun dá padà hmm. ní ọjọ́ kan wà láìláàzín ó sì dídí lọ fà mí kalẹ̀ débi pé ó ti sú èmi gan lára kò sì dùnú nínú ilé fún mi mi ì parọ́ fún un lójókòó yìí mi ì parọ́ mẹ́lẹ̀dá rẹ̀ ó ti sú èmi gan nínú ilé pé ìfẹ́ rẹ̀ gan ti yọ kúrò lẹ́mìí mi pé kí ló dé nínà ló wàá máa lù mí gbogbo àgbogbo àwọn aládùúgbò ló mọ̀ pé omi ò yọ lọ́mù mi tọkọ mi ti rojọ́ fún kò sẹ́ni tí kò mọ̀. ok ok ok kí ló pa ọmọ yẹn. nǹkan tó pọ̀ wọn ni pé ìgbà tí mo kó lọ́dọ̀ rẹ̀ torí ìgbà tó fà mí kalẹ̀ wọ́n tún padà tún bá wa yanjú ẹ̀ ìgbà tí mo ẹ eh, tí mo tí tó wá yẹ tó wá padà mú mi lọ sọ́dọ̀ àwọn òbí mi ó lè mi ò mọṣẹ́ ṣe ó ní gbogbo iṣẹ́ tí mò ń ṣe òun ni wípé tí mo tí mo kí n wáṣẹ́ lọ kémi náà ṣiṣẹ́ owó mi kí n wo bí ṣe owó ṣe rí lára kí n lè bá mọṣẹ́ ṣe mo sì ní ó dà máa lọ sẹkọọ ó ní kí n mọ lọ sẹkọọ mo sì ní ń gbà náà ó ní kí n mọ lọ Zaria lọ́dọ̀ àwọn òbí mi pé kí n lọ ṣiṣẹ́ mẹkan lè bá ara ayé mójútó mi wọn ò last year December mo lọ sí Zaria ìgbà tí mo dé Zaria mi tí lóṣù kọtọkọ mi tún ti ń pè mí pé kí n mọ̀ bọ̀ wálé mo ní iṣẹ́ oṣù mélòó ni mo tí ì ṣe tí mo sáré bọ̀ wálé torí olóhùn ó bá wá thirty thousand àwọn òbí mi náà sọ pé àwọn ò bá mi wá owó àti dáàdì mi wọn láwọn bá mi wówó kí n fi bẹ̀rẹ̀ bísínẹ́sì torí télọ̀ ni mí so mo ṣáà sọ pé kí n fi ṣe bísínẹ́sì torí kò sọ́jà so ìgbà tí mo ti aṣáṣe musa lọ sí Zaria kò tí kí oṣù kọtọkọ mi ti pè mí pé kí n mọ̀ bọ̀ wá sí ìsàlẹ̀ mo ní mi lé wá sàlẹ̀ lónìí mo sì rèjọ pure ọ̀tá ni mò ń tà èló mo ti rè jọ mi ti rè owó kankan jọ ìgbà tí ó ṣàyà tó di eh, last year march mo ṣá wá sílé ìgbà tí mo wá sílé tí mo ṣe délé ìjà ló ti ọkọ bá mi jà tí mo ṣe délé ó ní ẹ̀wùn pé mi pé kí n wá ìdá kínní kan ṣàbá mi yòdì nínú débi pé ó bí àmì bàbá mi jọ ní èmi náà bú tiẹ̀ àjọ búra wa níjọ́ náà níjọ́ tí mo délé látìgbà tí mo ti wá délé òun Eh, kò ní fún wa lówó oúnjẹ tó bá fún wa lówó oúnjẹ five hundred naira ni yóò gbé sílẹ̀ pé káwa ọmọ méjì àtèmi ká fi jẹun àti mo sọ pé kò lè tó wa yóò sọ pé iye tóun ní lọ́wọ́ nù gbogbo sílẹ̀ àti mo rí pọ́nrọ̀ rẹ ti sú mi nílé mo tún ṣẹ̀ṣẹ̀ dé mo tún gbé wàhálà kò mí lójú mo wá lọ sọ́dọ̀ bàbá kan òǹkan ló lọ fẹjọ́ mi sùn bàbá kan tó wà ní ẹ̀yìn eh, tòsí ọ̀dọ̀ wọn tó jẹ́ bàbá ìyàwó tèmi bàbá mi ná ó fi ẹjọ́ sùn bàbá yẹn ṣáà pè mí mo ṣáà lọ bá bàbá yẹn mo sábà bá bàbá yẹn kọ́ bá mi sọ pé èmi ò fẹ́ mọ́ o ó ti sú mi mo tún ṣẹ̀dẹ̀ láti sáré o tún ti gbé wàhálà kan ojú mi pé ó ti sú mi mi ò fẹ́ káàmù mọ́ mi ì fẹ́ mọ́ ó ti sú mi ó lè jẹ́ mi lẹ́jọ́ lọ kó bá mi kí n ti kẹ́rù mi kẹ́mi ti lọ́ ti tèmi èmi ò fẹ́ mọ́ mo ṣáà tún bàbá yẹn jọ́nà wọ́n ṣáà pé kì í mọ̀ ṣe bẹ́ẹ̀ mo ní nǹkan tẹ́mi ọ̀sẹ̀ mi ti sọ yẹn pé mi ìlé jẹ́ kó wà pa mí sínú ilé pé ó ti sú mi mo ṣáà padà délé òru ọjọ́ náà mojúmọ́ ló tún fi tipátipá bá mi sùn tí mo ní ó jí mi ó ní òòyà mo ní mò ń ṣe píríọ̀dù lọ́wọ́ ó ṣáà débi pé ó yá aṣọ mọ́ mi lọ́rùn lóru jọ́nà ó lóun bá wa ṣe nǹkan tóun ó ṣe tán kí n wá kẹrù mi kí n bọ́ síta mo sọ pé ṣé orí ìtọ́wá ṣe yìí o àṣemọ rẹ tí èṣe ti kú mo ní màá wá kẹrù mi bọ́ta màá wá kó ẹrù mi bọ́ta nínú ilé rẹ torí mi fi ọmọ àárọ̀ ọjọ́ náà àárọ̀ ọjọ́ kejì tó ń lọ bí iṣẹ́ ó tún bẹ́ẹ̀ mi pé kì í mọ́ mo lé mi ó kú òun ilé rẹ̀ ó fẹ́ mi lówó aṣọ ó fún mi lówó aṣọ ọmọ two thousand ó ní kí n lọ fi raṣọ ọdún fún ọmọ òbèrè tọ̀dọ̀ mi ó ní pé òun ò lówó lọ́wọ́ ó ní kí n yọ òun lówó oúnjẹ ẹlẹ kóun ò tó dé èmi sì sọ fún un ò lè délé bẹ́ẹ̀ mi nulẹ̀ torí mo sọ fún un wípé èmi ò ṣe mọ́ ó ti sú mi ó ní mo fi dèrò zada tí mo fi kó nílé níjọ́ náà kódà ọjọ́ náà gan ọ̀dọ̀ grandma mi ni mo gbà lọ tó ní mọ̀ pé ìtẹ́rù ti lọ zada tó ní èmi ti ní mọ́ àwọn ò ní dá sọ̀rọ̀ wa mọ́ èmi ti sú àwọn. kí ló pọ̀ mọ́ ẹ̀ wàláì àti mo filẹ̀ tó dá mo fi ọlọ́run tó dá mi ṣe ẹlẹ́rìí wàláì ọmọ yìí sùn ní kò jí mọ́ wàláì kò sí nǹkan tó ṣe ọmọ mi wàláì wàláì fọlọ́ba tó dá mi ṣe ẹlẹ́rìí kò sí nǹkan tí mi lè fi búra sí. ọmọ ọdún mélòó ni. ó ṣẹlẹ̀ lọ́dún mẹ́ta ní máàcì ló pé three years ó sùn kò jí. ọmọ ó ṣeré ní alẹ́ ní alẹ́jọ́ thursday last uh, last week ó ṣeré ní alẹ́ kódà kò sẹ́ni tí kò bá ṣeré ẹgbẹ́ girama rẹ̀ gan ló sùn a jí àwọn jí láàárọ̀ pé káwọn dìde o káwọn lọ kírun òun ni wọ́n jí pé yusera yusera wàláì ló mọ sí i bó bó ṣe sùn bó ṣe dara délẹ̀ tó sùn wàláì bẹ́ẹ̀ la ṣe bá mo fi tó dá mi ṣe ẹlẹ́rìí ọmọ mi ò síìkì ṣé kọ́ ọmọ yìí dùn ní ikọ̀ ọmọ yìí ò tíkù rẹ̀ bá dùn ní kò lè sáré wá sí kọ́kọ́ rárá látẹnijọ́ tí nǹkan yìí ṣẹlẹ̀ níbi tẹ́mi ti ń dákú dájí pé ọ̀rọ̀ ọkọ̀ ọmọ yìí kàyéfì ló jẹ́ fún mi torí pé kò yé mi ikọ̀ ọmọ yìí lùjẹ́ lẹ́mìí ni mò ń kọ́ wọn ká èlò ló sẹ́ẹ̀dì sí mi nígbà tí mò ń kọ́ wọn ká èlò ni mo pè ńgbà tá àkọ́bí mi fẹ́ bẹ̀rẹ̀ skul mo pè é kò níye kò sẹ́ni wà náírà fún mi lẹ́yìn ìgbà tó mọ ìfẹ́ sọjọ́ bí ló sẹ́ni five thousand nígbà tí kejì náà sọjọ́ bí ló sẹ́ni five thousand sí mi látìgbà tí mo ti kọ́ ṣé ìdíje táwọn ọmọ yẹn ní látìgbà tí mo ti kọ́ wọn ká nìyẹn ó lóun pé ẹ pé òun fẹ́ kí àwọn ọmọ ẹ pé òun lè rí wọn. dádì láti ìgbà tí mo ti kúrò ní ọ̀dọ̀ wọn kò sì jọ́ kankan mọ́ sọ̀rọ̀ yóò ṣe fídíò kọ̀ yóò tún dá àwọn ọmọ rẹ̀ pọ̀ ní ọjọ́ ọdún ní ọjọ́ ọdún gangan ó kọ ẹ̀ ó kù ijọ́ mẹ́ta sọdún ni mo rí pé kò pè torí kò pè mọ́ láti last year december kó tó di pé mo pè níjọ́ eh, birthday yusra tó kú yìí pé ṣé ẹni ẹni send owó nǹkan birthday yusra fún mi ni ló fi send five thousand báyìí ó dẹ̀ pè níjọ́ ọdún mo ní ṣé nìsí ló yẹ ká ẹ ṣe gbogbo ṣé ládìmọ̀fọ̀ làwọn ọmọ yín ó wọ̀ ni ó ní kò sí nǹkan tó kàn wọ́n kí ẹ̀mí ṣàgbé fún fáwọn ọmọ onímọ̀ ìdẹ́gbẹ́ fún fáwọn ọmọ pé àwọn ọmọ ti gbọ́dún jáde oníṣẹ́ mi fẹ́ lu àwọn ọmọ rẹ mo ní máa ṣe lọ àwọn ọmọ tí mo bí mi ì lè lò torí kí àwọn ìjà wọn kí àwọn ìjà wọn tó lò pé kò sẹ́ni tó máa kó wọn fún òun náà ni mo fi ń dí àwọn ọmọ yìí ká ó ní pé sẹ́mi fẹ́ lò wọ́n ni òun ó bẹ mi fa wàhálà tí nǹkan kan bá ṣe àwọn ọmọ òun òun èmi ò rí wàhálà mo nǹkan kò gbọ́dọ̀ ṣe àwọn ọmọ mi o tòró lérí fún mi níjọ́ náà kò sẹ́ni tí kò gbèsè pé tòkó lọ gbé mo wá sọ fún mo ní kò ṣe nǹkan kò gbọ́dọ̀ ṣe àwọn ọmọ ti tèmi o ní nǹkan gbọ́dọ̀ ṣe wọn o torí nǹkan tí wọ́n ṣe fẹ́ mi èmi máa rí kinní kan èmi òjò ra ráwọn ọmọdé bá sọ̀rọ̀ kinní kan mo ní sọ̀rọ̀ yẹ̀sẹ̀ bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ ni. lórúkọ ẹ. Aisha pẹ̀lú ẹ ti máa tó máa ń sọ̀rọ̀ nígbà tí ọlọ́run mọ ṣe rí ọ̀rọ̀ wedding yìí gan ẹjọ́ ẹ̀ bá mi bí léèrè ẹni tó sọ fún un ikú mo fẹ́ ṣe wedding tó fi hàn náà sì mí káàkiri pé mi fẹ́ ṣe wedding jọ sátidé hmm. wọn láì mi ṣe wedding sátidé o mo fi ọlọ́pàá tó dá mi ṣe ẹlẹ́rìí ibi tó ti gbọ́rọ̀ yìí gangan ló ń yà mí lẹ́nu gangan ló ń kan mí lóminú pé tá gangan ló bá mi sọ fún un ó fẹ́ bà mí lórúkọ jẹ́ ni èmi ò ṣe wedding jọ sátidé o torí nǹkan táwọn èèyàn ń sọ ni pé mo fẹ́ ṣe wedding jẹ́ kémi ó pọ̀ ọmọ tí mo bí ọmọ tí mo mọ̀ ìyá tí mo jẹ́ lórí wọn ọmọ tí mo mọ̀ ìyá tí mo jẹ́ lórí wọn alájí kò dùn mọ́ mi nínú bọ́mọ yìí ṣe kú. ẹ̀dùn ọkàn ló ń jẹ́ fún ọmọ tó jẹ́ pé kò kò rẹ̀ rárá tó bá rẹ̀ máa sọ kó rẹ̀ nìwọ̀n láìdá sí kò rẹ̀ yusra ó sùn kò jí mọ́ bó ṣe sùn yẹn náà la ṣe wọ́n láì tálẹ̀ sí mọ́bí láìláwà wọ́n láì kò sí kan tó ṣe yusra. ìgbà tí àgbàlagbà bá sùn tí ò jí mọ́ ọmọ kékeré náà sùn kò jí mọ́ ọlọ́run fàjùlọ ẹ̀ hàn wá ni ó jẹ́ kó báyìí nínú jẹ́ púpọ̀ ìyẹn ló fi mọ̀ pé ọlọ́run tó fún ọ ló mú nǹkan rẹ̀ ìgbà tó ń gbé kiri tí ọ̀rọ̀ yẹn mú lè kú ngbà náà fọlọ́run náà ò ní pa ngbà náà ṣùgbọ́n ọlọ́run nígbà tó bá tó àkókò tó ń fẹ́ lò arígbó síìkì ní àlá ẹlẹ́ tọ́jú ẹ̀ dáadáa ah. ní bóyá abẹ́rẹ́ kan ní bóyá nǹkan kan ni so i want you to take it like that kó má rò ó jìnnà but ṣé ó ṣe mistake ọjọ́ wedding ẹ̀ ni àbí ẹni tó sọ fún ló sọ fún. dádì kò yé mi wọlé nàzi ó ní mo fẹ́ kí ẹ bá mi bí lè kó ẹni tó sọ fún un torí mi ò pé èmi ò sọ pé mo fẹ́ ṣe wẹ́ẹ̀dì torí kò tiẹ̀ yé mi rárá rárá. mi ò sọ fẹ́ nìkan. mi ì ṣe wẹ́ẹ̀dì dájì. kàmọ́ gbogbo ọ̀rọ̀ tí ìyàwó rẹ̀ sọ yóò sọ pọ̀pọ̀ gidi ní ọ̀tara. gbogbo ọ̀rọ̀ tó sọ irọ́ pátá ló pa. ìwọ náà parọ́ mọ́ nìyẹn. irọ́ ọ̀rọ̀ yín ò jọra yín mọ́ báyìí ó ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ah. jẹ́ kókó mú un bí wedding tí ìfowó àmì tó parọ́ obìnrin ló mọ̀ sí wedding. alhaji evidence wà lọ́wọ́ mi sàn tó fẹ́ sí wedding fúnra ara rẹ̀ gan ó tó fẹ́ náà rẹ̀ sọ fún estate bó ah. ń fẹ́ sí wedding ń bẹ́ bíbí. jẹ́wọ́ jẹ́ngbọ́ ìwọ sá play rẹ̀ straight ẹ jẹ́ ká play rẹ̀ ẹ play rẹ̀ ká gbé síbẹ̀ báyìí play rẹ̀ kó gbé sílẹ̀. ọ̀rọ̀ tí wọ́n lọ páàkì ẹrù yẹn ṣé ọmọkùnrin yìí wà lé lọ́jọ́ náà àbí ò sí lé lọ́jọ́ náà. ọ àwí ẹ ó wà àwí ẹ kó wá kẹrù ó wà ní ọmọ sí ọ wà bẹ ó gan ló lẹ́wà kẹrù ó ní òun ò sí nílé pébi iṣẹ́ lòun àtàkùn. ẹgbọ́ ẹgbọ́ tí mo rọ fún yín ó tó ó pè wá màá fámìlì kí wọ́n wá pé ẹ sábò débi ẹ máa rẹ́pọ̀ tó dáa sọ yìí ò kó o tó bá mi tó kúrò láti àbá mi pé ẹ ká lọ sọ pé ọmọ yìí tá a wọn pa tá a wọn. náà wọ́n ṣe pé tẹ́ mú ọmọ yìí bẹ́ẹ̀ ló pa bẹ́ẹ̀ lóòótọ́ ló sọ bẹ́ẹ̀ ìjẹ́ ṣe lẹ́yìn ìgbà náà lẹ lọ mú eh. ọmọ yẹn ni àbí lọ́jọ́ yẹn gangan. jákèjì náà lọ mọ́ jákèjì lọ́jọ́ yẹn eh, ṣé ńgbà tí wọ́n lọ mú ọmọ yẹn ṣé wọ́n bá ní eh. àbòsí jáde. kò sí lé kò sí lé tí mo fẹ́ kẹ́ sọ tẹ́lẹ̀ nìyẹn náà àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì kí ló dé ṣe bí gbogbo ọmọ tó kú ṣe bí lóun gbọdọ̀ níbà ẹ máa gbọ́ ẹ gbọ́ bàbá ọ̀fẹ́ jáde nílẹ̀ farabalẹ̀ bóyá jáde nínú àrùn yín lábẹ́ nù pé. ẹ nà ọ síbẹ̀ wọ́n ti tà mí èmi ò tẹ̀lé wọn lọ ẹ̀fọ́ jẹ̀bi o àwọn ni wọ́n wà níbẹ̀ àwọn ọmọ tẹ̀lé tẹ̀lé wọn lọ sọ́wọ́n àtẹ̀ ní báyìí. ẹ lè gbé fún ẹ lè wù fún obìnrin yẹn gangan ìyá ọmọ tó kú gangan tó kò lù. ṣé wọ ni ìyá ọmọ tó kú. Um, àwọn nǹkan tí mo bá béèrè lọ́wọ́ ẹ̀ ni màá fẹ́ kó dáhùn mi ò dẹ̀ níbẹ̀ káwọn èèyàn máa interrupt lábẹ́nu torí gbogbo ń tẹ́gbọ̀n ní sọ náà ni mò ń gbọ́. mi ò fẹ́ kẹ́ mọ̀ mo fẹ́ kẹ́ I just want to remind you that all what you are saying she was recorded. so now ìjọ tí wọ́n tí wọ́n wá bá ọ kẹ́rù àtàwọn tán wá kẹ́rù ìjọkọ̀ rẹ̀ mẹ́lẹ́ kan tó kù lé lálẹ́ ẹjọ́ náà mọ̀júmọ́ ló fún mi lọ́rùn ló lù mí tó rèpù tó lóun wọ pàmí. ó rèpù ẹ. pẹ̀lú ọ̀pọ̀ náà tó lóun wọ pàmí ní alẹ́ ẹjọ́ náà. lórí fáwọn ará alẹ́ ẹjọ́ náà wọ̀. ọmọ mélòó ló ti bí fún un? àjọ ń sọ rẹ tó ti ní rẹ́ẹ̀lì lórí. ọmọ mélòó ló ti bí fún un? ẹjọ́ síbi tó ti sọ pé bẹ́ẹ̀ ìyá wọ́n lè rè kò gbé síbi kínní. ìyàwó ìyàwó mi ò yá tó bá ti ní ìyàwó ayé ọ̀tọ̀ ni. ọjọ́ tí ò ní ìyàwó olóyà mo ló rẹ̀ ní ìjọ ìgbọ̀wọ́ ó jẹ́ kí n mọ́lẹ̀ kó tó aṣọ ó fọ àtẹyàmú mi lọ́rùn gánjọ́ náà ní ọjọ́ tó wà láyé jẹ. ok ìgbà tí ẹ wá tẹ wá páàkì yẹn ọmọ ọdún mélòó làwọn ọmọ yẹn. ẹ ẹ aṣa o fẹ́ mú. o fẹ́ mú. ẹgbẹ́ ibẹ̀ ní ọ̀pọ̀ sí lálẹ́yìn níbi tí wọ́n ti béèrè rẹ̀. tó bá ti bọ́ bẹ́ẹ̀ ń pọ̀ mọ́ ká ló kó sóògùn àbọ̀bọ̀ rẹ̀ lóṣù kọ́ ti fẹ́ ṣe wedding. ṣe é dáàdì èmi ò ṣe wedding èdè tí mo fi sọ fún oníjọ́ ẹ̀ ní. má sọ rẹ lọ má sọ rẹ lọ. èdè tí mo fi sọ fún oníjọ́ ẹ̀ torí wọ́n bi mí léèrè wọ́n ní tí mo fẹ́ ṣe wedding mo ní mo fẹ́ ṣe wedding èdè tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé màá ṣàṣe wedding mọ̀ nígbà tí mi ìfẹ́ mọ̀ ṣùgbọ́n mi ò ṣe wedding jọ sátidé mi ì ṣe wedding mi ì mọ ibi tó ti bọ̀ màá ṣàṣe wedding náà ni màá ṣàlọ́kọ náà ni nígbà tí mo kọ́ mi ẹ tó ń béèrè ọ̀rọ̀ yẹn gan ó ti fi sapá kan gbà tó ń béèrè ọ̀rọ̀ yẹn so a ti mọ nítorí sọ ò fẹ́ mọ́. ìfẹ́ mọ́ dáadé. ó lóun ọ̀fẹ́ ọmọ. bẹ́ẹ̀ ni sà kò sọ fún mi pé òun ọ̀fẹ́ mi mọ́ àṣìjọ àṣìjọ sàdéhùn fún wa pa àfẹ́ra wa mọ́ àṣìjà kò sì já láàrin wa tí wọ́n fi wá bá kẹ́rù. tí wọ́n sì fẹ́ fẹ́ báyìí. òun ló ti sọ pé òun ọ̀fẹ́ mi mọ́ èmi náà ò ní ìdí ẹ̀ mi ìfẹ́ mọ́. ẹ lè sọ̀rọ̀ nípa pé kàkó sọ pé bí aisha ò sọ fáwọn pé kò fi ọmọ torí nígbà tí torí nígbà tí ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀ táìsà máa lọ kó ẹrù bóyá ó kọ̀ọ̀la kó kọ̀ sọ́la ìwà kílẹ̀ mi ni mo bá kàkó lọ́dọ̀ wọn nírètí pé wọ́n bẹ aisha ń gbà yẹn tó aisha náà ti ó ti yára ń gbà yẹn kóun ṣe mọ́sẹ́ èmi tí mo lọ́ mọ́ bá wọn parí ìjà lórí mi ì rí bíi kàkó kankan gbà náà lẹ́yìn dáàdì ìbejì nìkan àwọn náà dúró yìí ó ní ipa tí mo kó nínú ayé àwọn méjèèjì ejò fẹ́ẹ̀ sá mi lẹ́sẹ̀ jẹ rí lálé ibi kí n ló máa bá wọn parí èyí náà ṣé wàá rí níjọ́ yẹn lóòótọ́ ọmọ yìí ń dúndùn kó òun fẹ́ kábù wọn ó ti sú òun níjọ́ náà kábù bẹ̀bẹ̀ ni èmi àti kábù lájọ ń bi Aisha. èmi àti yín lájọ ń bi Aisha. ó yẹ búra tó bá ṣe pé mo bá parọ́. èmi àti yín lájọ ń bi Aisha. èmi àti yín ò jẹ bí Aisha ìjọ náà kábù ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run tó dá wa kò sí ẹ̀gbọ́n kò sẹ́ni tó sí ẹ̀ sí ẹ̀gbọ́n ìgbà sílẹ̀ kan. àbò ẹni sùúrù o fi ibi tí màá bọ̀ ó fi búra kábò fi àyà lélẹ̀ báyìí. èmi fi àyà lulẹ̀ wájú yín pé mo fi àyà lulẹ̀. ádà ni ó dà á. àdà yóò sì dáná àdà bí ó dáná. àdìyẹ ní sùúrù. ẹ̀rọ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àti ìyàwó ọjọ́ bíi àìsà ló wà yẹ sí. bẹ́ẹ̀ni. olùkàlù ra wọn jọ. mo ń wò bóyá màá rí òtítọ́ tí mò ń wá mo ti mọ tó ṣẹlẹ̀ bọ̀ mo fẹ́ òfin àmọ́ ẹ bẹ̀rẹ̀ díẹ̀. ṣé ìwọ tó sọ nípa àbúrò ìwọ pátá lọ pa ṣé rí ẹni tí ó wá jẹ́rìí ẹ̀rí kí wọ́n wá jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ àbẹ́ pé tá a bá tán bá fẹ́ parí ìjà tí wọ́n bá jọ fa ọ̀rọ̀ láàrin ara wọn láti ilẹ̀ pẹ̀pẹ̀ èmi tí wọ́n bá ní iṣu kan èmi mọ́mí rẹ̀ ìyẹn mọ́mí eh, ọmọ pẹ̀lú dádì rẹ̀ èmi nìkan ilé mo lọ ilé màá dúró ti àbúrò mi ká tí àjọ lọ síbẹ̀ láti lọ bá àwọn yanjú ọ̀rọ̀ yẹn kó tó di pé àwọn méjèèjì gan fẹ́ ra nípa wípé àìsàn tí máa ń ṣe àìsàn àwọn ọmọdé igun tí máa ń ṣe torí nígbà yẹn ó ní wàhálà mo ṣe ń gbàna. wọ́n kọ́ fẹ́ fẹ́ wọ́n kọ́ fẹ́ fẹ́ èmi yóò ní owó tí mo ná tó ní fámìlì kankan. àjọ kiri ká àjọ ọ̀yọ́ ni. kò ní iye owó tí mo ná gbàna kò ní iye owó tí mo ná. àjọ náà ni mo sọ fún kó tó bọ̀ hmm. ah, tí mi bá sọ fún kí ọ. èmi tí mo fẹ́ lọ́tọ̀ lẹ́yìn. ó ní iye owó tí mo ná nígbà tó fẹ́ gbóhùn. àní sùn ẹni sùn ó ní owó tí mo ná gbàna tó jẹ́ pé owó tí wọ́n fẹ́ fi ṣe nǹkan tó fẹ́ kún òògùn mọ́lẹ̀bí rẹ̀ kankan nígbà yẹn gangan mo sọ fáàbùrù mi pé ọmọ tó fẹ́ fẹ́ èmi ò fọwọ́ sí tó bẹ̀rẹ̀ sí pé ọmọ tó fẹ́ tẹ́ pé o ti fẹ́ tẹ́ pé o ní owó báyìí àyè èsì tí àbúrò mi fún mi gbà náà ló gbé gbà náà mọ̀ pé ó nífẹ̀ẹ́ rẹ̀ ló fi fẹ́ fẹ́ ó ní tó bá yẹ pé àbúrò tèmi náà ni ó ní wá ìsàn báyìí sáà dànù ìmùfìgbà mọ́ra gbà ní láti gbà yẹ ìgbà tí wọ́n dẹ̀ tí ń fẹ́ra wọn lọ ìgbà yẹn dẹ̀ ni tí mo tún bá lọ bá wọn parí ìjà mo nọ́tìsì yìí pé mọ́mí rẹ̀ gẹ́gẹ́ tó jẹ́ ìyá ọmọ yìí mo sọ fún pé àwọn ni ibi tó mo sọ fábùrù mi gbà náà torí gbọ̀gbọ̀ sí mi lẹ́nu pé ibi tó ti lọ yàn kọ́ ìyágbára ọ̀ka torí pé ìyá ọmọ gẹ́gẹ́ tó jẹ́ ìyá ọmọ yóò lọ láti January tí wọ́n kú ní abẹ́ ọkọ wọn wọ́n dé ní December wọn ò ní lo ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì wọ́n máa lọ wọ́n tó sọ pé àwọn ń lọ ẹ̀kọ́ ni a fẹ́ kọ́ ọmọ tí wọ́n jọ táwọn àtọkọ wọn jọ gbé pọ̀ nígbà yẹn èmi àbúrò mi ò wo bẹ̀ torí mo mọ sọ fún pé bí a ti fún ọ ní nǹkan jẹ gbogbo pé máa ń rìn torí èmi ni màá lọ sí wọn táyì jọ pé màá lọ bá wọn parí ẹ̀ fi ọlọ́wọ́ bá sẹ́ẹ̀ gbọ́dá jẹ̀ǹtì owó tó sì sọ pé bóyá tí ọkọ̀ wọn ò gbé kò rí nǹkan kan fóun mo sọ fún ọmọ yìí tó bá dàbí irọ́ àdàbí ọ̀dà wàláyé yóò dá. ní ta màá ní kó níbi ibẹ̀ pé kò it's alright it's alright ẹ má. ọlọ́pàá ti gbé ní ọ̀dọ̀ wa dáadé ọwọ́ àwúrẹ́ sí èsì wọ̀ mi ọlọ́pàá ń gbé ní ọ̀dọ̀ wa èsì wọ̀ mi sókè báyìí ọlọ́ ìgbà tí ọmọ yẹn sì tó sì tó ń jẹ ọmọ àkọ́bí tí wọ́n sọ yẹn tí wọ́n tọ́ ní ọ̀rẹ́ o ọmọ yẹn ọlọ́pàá yẹn ló júwe ibi tí èmi àti ẹjọ́ lọ ó ní iye owó tí mo ná lọ́dọ̀ ìyá alágbo tó wà ní. ìjọba tí wọ́n gbọ́ dádì rẹ̀ lẹ́ wọ́n lè rẹ̀ gbọ́ dádì rẹ̀ lẹ́ ìjọba tó ń sọ wípé owó tí wọ́n lè ní owó tí wọ́n ná àlàyé ẹjọ́ sẹ́sẹ́ ẹ má rí sọ́ọ̀t mọ́mi ẹ má rí sọ́ọ̀t òun ò ṣíwọ́ rẹ̀ mú èmi rí ìyá àti bàbá ẹ̀kọ́ gbogbo ẹni tó wà bíbà gbogbo ìgbà táwọn ọmọ yín bá wá fẹ́yàn wọn ní ṣẹ́gun gbèjà wọn ní àṣeyà tó ti lè yìn mo rò pé gbà tí ọmọ mi sọ fún mi wípé ọmọ kan ti lóyún fún un sickness tọmọ ìbẹ̀rẹ̀ mi jẹ́ kí n tiẹ̀ mọ̀ pé ó ti níyàwó nílé ìjọ tí mo dẹ̀ wá tó ní hospital nígbà mú kẹsẹ̀ ìdìtọ́ ní àrùn mọ́lẹ́gùn ẹ̀rù tẹ̀ ń tèmi torí mo ti lóyún mo ní ha irú ogun wo ló fẹ́ lọ gbé wá bá mi yìí mo ní ó ní mọ èmi ẹ jẹ́ ká ní sùúrù pé ọlọ́run ó bá òun ṣe títí tọmọdé yìí fi bí wọn. èmi gangan mo lọ sí chọ́ọ̀chì ibi tí mo lọ mo gbé omi àti àwọn ètè wọn tó lóòrùn mọ̀lẹ́bí ẹ kankan tó ti lè mo ní èmi ò ní ìmọ̀ràn ojúléyà kàbí ṣùgbọ́n bí tí mo ti lọ ọlọ́run mi ní tí n bá ti ní màá gbé wá fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí mo bá gbé wá ọkọ̀ àfọ̀fún mi wípé ìgbà tó tún wá bímọ àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n ọkọ mi àwọn méjì náà wá jókòó tì ìyá aládọ́gba àti ìyá aláfòlù èmi ò lọ pé màá wọ́n wá nọ́tìsì wípé jọ́ kẹta jọ́ kẹrin ọmọ òun ń gbàyà rẹ̀ incident ẹ̀ ni mo fi mọ́lẹ̀ ìyá tó yan alágbóníjú bẹ̀ ní ìmọ̀bí tí ń jẹ́ bẹ̀ mo máa ń fetí gbọ́ ni mi ìgbọ́ kéèsì yẹn. ká tó ṣe ká tó ṣe níbi wọn wọn sọ fún wa pé ọmọ òmu mọ tàbí ẹyin níbi òun ni ẹ̀gbọ́n mọmí rẹ ṣẹ̀ṣẹ̀ tó ń sọ fún mi lẹ́yìn níbi. ọkà bàbà àti àgbàdo tó ní mò ń gbé wa nígbà tó ra fúdù ra fúdù tó tó tọmọ yẹn lọ bí oko mẹ́ta so nọ́ọ̀sì kan mo wá lọ bá mo ní ẹjọ́ tí kéèsì ọmọ tí òun mú tó bá rí báyìí oúnjẹ mo la tún lè máa rà fún tó oúnjẹ ni ò lówó wọ́n wá ní pé kí n lọ ọkà bàbà wọ́n ní ká ra sóyà mìkì sí pé tá a bá lọ papọ̀ àti àgbàdo sóyà ó dìjà ní tìmọ̀ fúnrí mi o ìyànà ọjà lọmọ yóò ti pàdé mi tí mo bá dé yànà ọjà ọmọ mi ó ti máa sọ fún mi wípé àwọn olóúnjẹ lé màá ra ṣùgbọ́n ara gbogbo ẹ̀ máa gbé pàdé ní yànà ọjà àtẹ̀dẹ̀ but rírì tí máa rí ni wípé wọ́n máa máa rojọ́ five hundred kò tó ló jẹ́ pé mọ̀mọ́ sọ pé one thousand ni kó máa fún pẹ̀lú òun àtọmọ àkọ́kọ́ yẹn ọmọ dẹ̀ ní òun ò ah. gbára one thousand iṣẹ́ èlò lòun ṣe tó bá ṣiṣẹ́ four thousand òun tó bá fún five hundred nígbà yẹn àwọn ọ̀rọ̀ ajé ọmọ oúnjẹ tá a tó ń ṣe fún àwọn tó ra mílìkì sí i mílìkì alágolo tọmọ fi máa mú. inú rẹ̀ lòun ọ̀gùn ti dáwó tí òun ó fi ṣèkèsì tiẹ̀ náà torí tótùtù bá ti dé báyìí wàhálà ti dé kò sì sinmi kankan ọmọ mi ò mi kó jáde láàárọ̀ yóò fọṣọ yóò dáná oúnjẹ kó lọ bí sẹ kó lè dákúrò ṣe yóò fọṣọ yóò dáná fẹjọ́ ẹsẹ lọrọ sólè lọrọ sólè láìsí. máa fọṣọ máa pa mi kí n tó lọ bí sẹ máa pa mi máa fọṣọ máa pa mi. èmi dẹ̀ pé nígbà tó bí àkọ́kọ́ yẹn tọmọ yẹn ti wọ́n mo ní sori tẹsẹ̀ ọmọ ní ná. ẹjọ ẹjọ ẹjọ adáni lórí gbogbo ẹ báyìí. ọmọ jẹ buhari ẹgbọn wọn ẹ ókè. it's let me see the bá mi fún wọn píksì. wọn lọ àwọn píksọ. tí wọn tó pé wọn. mi bó sọ fún wọn. ẹ dákun respect. ẹ tó wọ ẹ tó mọ kíní yẹn ta ẹ lọ pé. ẹ fún wa ní hospital report ẹ fún wa ní report hospital. ẹ. fẹ́ yín mọ́. bẹ́ẹ̀ ni Kaduna State Ministry of Health and Human Services Aj Gambo Sawaba General Hospital of Angayan Zaria medical certificate of cause of death surname Kamaldeen ṣé wàá lọ jẹ bẹ́ẹ̀ yusuf lórúkọ ọmọ. Israel ọmọ ọmọ thirty ọmọ three years. Hmm. Cause of death unknown. Wọ́n láwọn ọmọ kó tó pa. Àlàyé kí ni àgbéjọ tí wọ́n ní ọmọ yẹn kú jẹ́ pé torí. Ẹ jẹ́ kí n wo fọ́tò ló máa ti wọ fọ́tò aago méjìlá ti fẹ́ lọ. wọ́n ní ìyá ọmọ gẹ́gẹ́ tí ń sọ̀rọ̀ lórí torí fún ìjọ yẹn torí mo béèrè káàkiri ní wọ́n sọ wípé pé àti àgbàlagbà àti ọmọ èké tí wọ́n bá kú ó tó wọ́n tó aago mélòó kọ́mọ tó máa rán ọmọ yóò rán àbágbàlagbà gan àwọn èèyàn dẹ́n sọ fún mi pé ah bí ẹ bá rí ẹ bá kú gan sínú ilé gan ọmọ tó jọ tó kẹta ìjọ tẹ ọmọ wọn torí pọ ọmọ wọn ọdẹ ń sọ yìí pé ọmọ ti rú ìjọ yẹ. ilé ń sọ fún ẹsẹ yìí pé ẹta àfẹsẹ kí ẹsẹ lọnà ọmọ ti rú fún kí wọn ìjọ ti sọ yẹ. ọmọ yìí ti rún gan ọmọ yìí ti rún gan ó dùn pé ṣe ti sì gidi wọn ni ọmọ yìí ti rún gan wọn fẹ àbẹ̀wò lọmọ yìí gan. ọmọ yẹn wálé pé ọmọ yẹn kú wípé kì í sún pé bí àti àti náà. àwọn èèyàn jìyà ti wá sọ pé tẹ́mi bá wà pé táwọn òkú kan wá ní kí wọ́n send two hundred thousand naira. ọmọ ti dúró o mo wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ díẹ̀ sí pé bá a kankan bóyá ìlú kan wà bí àdúgbò kan wà bí wọ́n bá ṣe gbọ́dọ̀ lọ́wọ́ àdúgbò àdúgbò àfter yìí ti fi ọ̀nà tẹ́ta ọ̀nà tí ó yẹ sọ pé ọmọ ẹ ti ń mú ah, ọmọ tí ó ń di ọmọ kí ó sì máa. ẹni tí wọ́n lọ gba ti wá lọ́dún ẹ̀kọ́. ẹ bá ní àwọn fẹ́ fi wálé àwọn fẹ́ fi wọlé àwọn fẹ́ fi wálé ó dún ìdègbè ẹsẹ̀ ìdùnsẹ̀ bíi torí nígbà tí ọkọ̀ pé ẹsẹ̀ ìjọ ọmọ kejì ń kọ́ ọmọ náà ti ọ̀dẹ́ ẹ̀ta sẹ́ńdọ̀ yusuf ọ̀nà iná ló gba ló so owó tí wọ́n gbé fún mi lọ́jọ́ kìíní àná ló sọ́dà láàyè fún mi tí mo ti gbé wá fún wa. Ọlọ́run ọ̀dọ́ ayé lẹ́bi. bàbá àwa láyò lẹ́bi mo fi gbogbo tí wà jẹ́ ní ayé yìí mo fi ọ̀sà rẹ̀. dábà parọ́ mọ́ yín. wà láyò ọ̀nà ọ̀pẹ sọ̀rọ̀ mi ọ̀dọ́ ọ̀rọ̀ ìjà mi ẹ̀jẹ̀ ká sọ ti lọ is alright. But yes, sit down. Àwọn ọmọ ìrìnàjò ọgbọ́n ìrìnàjò I tí wọ́n máa ń lò fún ìlú. àwọn ọmọ arúgbó tọpọ mọ. tó ń yọ yọ ẹ fà mí kó jù ọ lọ Ọlọ́run ṣe dájú. máa ṣeun máa ṣeun ẹ lè fẹ́ra yín mọ́. bẹ́ẹ̀ni sá. mo bẹ ẹ̀yin fámìlì méjèèjì ẹ má jẹ́ àdó Ọlọ́run lẹ́bi àwa tá a lọ́mọ ta ló lẹ̀mí wa. ìyá Ọlọ́run náà ká tó wá sọ ọmọ tá à ń sọ ẹ̀yin tí ẹ ń bínú ẹ má bínú ẹ jọ torí tọlọ ẹ jẹ́ àgbà pé bọlọ ń ṣe fẹ́ nìyẹn ẹ̀yin two hundred thousand wá máa gbọ́ pé náà fẹ́ẹ́ fi two hundred níbo wọ́n ti fẹ́ẹ́ wá two hundred thousand lọ. Hmm? Hmm? Hmm? torí mọ́mí wọn nígbà hmm, tí wọ́n yarí pé ọjà kan bá wọn gan àwọn àti ẹgbẹ́ ìlú ẹni lóòótọ́ ni òkè òkú ló gòrè. àbá ọmọ lọ́la ọmọ. ìyẹn ẹ̀gbọ́n ọmọ wálé ẹ jẹ́ kó fojú rí ọ̀nà jìn nígbà tí àwọn èmi náà ti gbogbo wọn dé di mọ́tò tí wọ́n dé támákì mọ́tò wọ́n ní two hundred thousand àwọn máa gbà. dúró nìkan ni wọ́n máa gbé. dúró káwọn fi wá. wọn ò ní wérò mọ́. ta ló fẹ́ jókòó tó pọ̀ mọ́ àfi ká san two hundred thousand But the bàbá dẹ̀ sọ fún mi mo láti fẹ́ rí two hundred thousand Let me ní kí n wọlé kí n jáde sí i mo ti fẹ́ rí. bó o lẹ́yìn tí wàá sọ fún wọn. mo jẹ pé mọ́mì wọn torí wọn lérí gan. ẹni kí wọ́n kó two hundred thousand wa. rárá <laughs> mo ní two hundred thousand láti owó mọ́tò kí n fẹ́ ká ṣe èmi oh. lè fẹ́ fi hàn ọ̀gbọ́n jẹ́ kí n sọ̀rọ̀ ìnáṣẹ́. tí wàá yẹ kó bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀nì ẹ̀wé rẹ̀ ara wọn ló gbóná lásìkò náà. Ah rò pé ẹni ká lọ kó two hundred thousand wá ni hmm, tó bá ti pé bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn tó bá ti pé bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn o it's well presented gẹ́gẹ́ bí Yorùbá pé wọ́n dé di mọ́tò wọ́n dé two hundred thousand ni wọ́n fi gbé wa o kò dẹ̀ sówó lọ́wọ́ màmá tí wọ́n fi gbé o bó o láti ṣe ìyẹn dá now israel ti kú. alájẹ ìjẹsẹ mi ló kí ló fẹ́ sọ ọjọ́ ti lọ. tí mo fẹ́ sọ ni pé ìyá kọ mi hmm. ìgbà tán pé wọ́n lérí lè kà lónìí ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe mí o wọ́n lérí lẹ́ka wọ́n ní mẹ́ta lọ́kan làwọn àwọn sọ òkè dilẹ̀ kò sí nǹkan táwọn ò ní bá mi fàtọ̀ kò sí nǹkan táwọn ò ní ṣe fún mi tán nǹkan kò gbọdọ̀ ṣe mí o kò wo èmi náà bọ́mọ yìí ṣe kú o wọ́n láì kò wọ́n bọ́mọ yìí ṣe kú. alájí ṣe bímọ ṣòbí ọ̀rọ̀ bímọ ẹ má gbọ́ kí ni ìwọ náà fẹ́ sọ. torí nígbà tí mọ́mí rẹ̀ náà pè mí lórí fóònù kò sí ọ̀rọ̀ tí wọn sọ tán. àwọn náà lórí fún ọ ẹ pè mí mo sì ti ń sọ fún wa yìí pé ọmọ kan tó kù ọmọ kan tó kù yẹn wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ fi sí kankan ìpè wọn sẹ. alaji alaji ìgbà tó àmọ́ mi lórí pé bóyá bóyá ṣe lọ. tó fi wá kẹrù ọjọ́ sábà kẹrù oṣù kásán náà kó fún ọkọ fún mọ́mí rẹ̀ wípé ẹjọ́ ẹjọ́ ọkùnrin ni wọ́n. bẹ́ẹ̀ sà gbogbo ọjà sọ pátá láti dé wá irọ́ ló fi pa tí n bá tẹ̀lé bọ̀rọ̀ ọlọ́pẹ́ bọ̀rọ̀ ẹni tèmi náà ní. sọ́wọ́sì fẹ́ fẹ́. kò sí tí bẹ́ẹ̀ ni sàmì ìfẹ́ omi nẹ. wàláì mi fẹ́ mọ́. ìwọ náà fẹ́ mọ́. ọlọ́run ni ọ̀yà àdánwò mà. èmi ìṣáàdì mi kò fẹ́ aládánwò. ọ̀yà ó ti dà ó ti dà ẹ ṣe sùúrù fúnra yín. kí ni a ṣe fẹ́ ṣe ọmọ àkọ́bí ọmọ ti bí báyìí. wọ́n gbọ́ gbọ́ màmí fún mi ni. wọ́n fẹ́ gbọ́ màmí màmá tó nǹkan mọ́ òkè tóun bá fẹ́ rí nǹkan táwọn náà bá fẹ́ rí nǹkan torí sọ wọn pé ọmọ ẹ̀yin méjèèjì tán ni ọ̀dàbí òun náà dàbí táwọn náà bá fẹ́ rí nǹkan. Eh, méjì wọn kò lọ láti bí wọn sì ti pa kan mm-hmm. ọdún náà ọlọ́run ló fún wa ọlọ́run ló sì gbà irúkútọ́ pa àwọn òsọ fún mi anybody ọmọ irúkútọ́ ọmọ báyìí ikú tó sì pọ̀ ọmọ ọmọ fẹ́ dùn mà ní èsì nínú ìwé tó wà bẹ́ẹ̀ yẹn wọ́n láwọn ọmọ ikú tó pọ̀ mọ́. ẹ eh, tó bá ṣe test bẹ́ẹ̀ tó bá ṣe pé wọ́n pa á nì pé wọ́n kọ̀ pé nǹkan báyìí ni poison ló jẹ́ o wọ́n nà pa ni o wọ́n gun lábẹ́rẹ́ ni o tí wọ́n bá ti chẹ́ẹ̀kì pé ó kú tábà ti rí i pé kò lọ́wọ́ pé èèyàn pa nínú inú kí wọ́n kọ natural death àbí unknown èyí tí wọ́n máa ń kọ nìyẹn tábà rí i pé wọ́n pa ni wọ́n kọ síbẹ̀. bẹ́ẹ̀ni sà alhaji yẹ sà sẹwọn àmọ́ pé yìí tọpa mọ níwájú Ọlọ́run. kò sí ọpa mọ wájú Ọlọ́run níjọ yẹn tó bá mọ wájú ẹ̀dá kedere ni lọ́dọ̀ Ọlọ́run. ní ìsìn èèyàn tó kọ kì í sára bí àárọ̀ ọ̀hún ni tí wọ́n bá gbọ́mọ wálé táwa bá táwa bá táwa bá ṣe tẹ́sítì fún ni. ẹ kọ́kọ́ bí wọ́n lè rè kí ló fi lè rò kó lè mú aisha kọ ọmọ rẹ̀. yẹsà nàmbà wa torí sẹ́rí mọ́mí rẹ̀ bí wọ́n ṣe wà yìí kò sí kò sí ilé ológun tí mo mọ. lóde ní. èmi èmi èmi bí mo ṣe wà tọ́ gẹ́gẹ́ mo fi títóbi ọlọ́run mo fi búra mo fi ọgọ́ta àlùkò àbúra ilẹ̀ tí máa wọ̀ sùn mo fi búra kò sí iye ìgbà tí wọn ò tí wọn ò ti pè mí tí wọn ò mú mi lọ sí ọ̀dọ̀ bàbá tí ń ṣe tí ń pa ọ́dà pé kí n wá lọ eh, ṣe nǹkan ájò sí iṣẹ́ mi kò fi mo sì sọ wípé mi tèmi ò ara tèmi. nọ́mbà tú nǹkan. gbogbo àwọn nǹkan yẹn. nọ́mbà tú nǹkan yẹn fi lọ mi. nọ́mbà tú nǹkan. so reason nọ́mbà tú dẹ̀ ni ọmọ ìbò ṣe wáyé kò mú kò sàmójútó àwọn ọmọ yẹn láti lè kò lámòjútó wọn ìfún gan tó fi jẹ́rí alákọ̀bí yẹn tọ́mọ yẹn bá ń lọ skul gan mm. ah, èmi màá mú lọ tí màá mú lọ. sẹ́ríìsì tó ṣe lòrò tó ṣe lò kó yóò bá mi. kò tí o lè fi sọ ma. ok ọmọ ètò kù là ń sọ báyìí kọ́ lóun tó bá yín wò. mo fẹ́ gbọ́ màmí lọ́wọ́ wọn ni nítorí màá mọ tán kan mi torí táwọn ọmọ mi bá wà ní àkàtà mi ìgbà tí ó sì lọ́dọ̀ mi gan. bọ́n máa ń ṣe one waste time mo fẹ́ gba ọmọ mi lọ́wọ́ mo fẹ́ gbà. it's alright tí òun bá fẹ́ rí ọmọ yẹn ń kọ́ ọkú sọ́wọ́ rẹ̀ òun lọmọ bó ṣe fẹ́ wálé láti sáyà láti wá máa wọ ọmọ rẹ̀ ṣùgbọ́n ọmọ yẹn mo fẹ́ gbà nǹkan mi. tó bá lé tó fẹ́ wọ ọmọ rẹ̀ ó ní right láti rọ ọmọ rẹ̀. ọ̀rọ̀ lè rí kò sì lè sọ ọ̀dọ̀ rẹ̀ kí n sọ délẹ̀ kò lè sọ ọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn kọ́kàn rí mo lè lọ mú pàdé rẹ̀ níbi tó bá fẹ́ wà lẹ́fù gan ó lè ó lè wà lọ́dọ̀ rẹ̀ látàárọ̀ lálẹ́ ó sì wà dá ó sì wà dá padà fún mi. màá káwọn àárọ̀ ọmọ mi lásán mọ́ á ní mò ń lọ. it's alright má gbọ́ mi o. ó tó sódò yín kẹ́ tó lù pa. má gbọ́ má gbọ́ ẹ má gbọ́. ẹ ṣe ṣe ti tán báyìí. ẹ̀yin méjèèjì wọ́n ló gbé àṣà wa lónìí wọ́n jẹ́ gbé ọ wá lọ́la o wọ́n ti mú ọmọ yẹn wá wọ́n fẹ́ẹ́ fà fún ọ tinútinú ọmọ yín ni ẹ máa tọ́jú ẹ̀ ọlọ́run ọba wo ò ní jẹ̀bi o aisha amagbẹ́mọgbà o aisha ní right láti wá wo ọmọ rẹ̀ ní anytime tó bá fẹ́ rí nọ́mbà one nọ́mbà two ọmọ ọdún mélòó ní Ismail. Eh, December ló máa six years. tí Aisha bá wá wá bàdàn gẹ́gẹ́ bó ṣe sọ tó bá fẹ́ sùn bàdàn bóyá fẹ́ lu weekend tí ó bóyá wá Friday tí ó lọ Monday tó ló fẹ́ kí Ismail wá sọ́dọ̀ òun ó ní right o. ẹni ò lè lọ ọ̀dọ̀ rẹ̀ tó bá sì ti ń lọ padà ọmọ rẹ̀ ó padà sí ah, ah, ọ̀dọ̀ rẹ̀. yóò agree sí báyìí o mm, mm. sọ ti Ọlọ́run eh. sọ ti Ọlọ́run mo bẹ̀ méjèèjì kò sẹ́ni tó lè mi ẹnìkan kan jọ lọ́nà tẹ bá bọ̀ tà tẹ wá nà ká síra yín tẹ̀sí ẹ fi ayò ọpọlọ́run náà ni ọlọ́run pàtó lọ́mọ mẹ́rin jọ kan náà kò sí ní tàn fọlọ́run ó ṣe é ó lè má ti jẹ ní kankan láàrin ara yín dìsín ẹni tọrọ yàn fún ọmọ ọlọ́run wò fún á ń bọ̀sibọ̀sí ẹ̀yìn tẹ́ fún fúdù ọlọ́run tẹ́ wò fún yín ẹ má fàyọ̀ ọpọlọ́run náà ṣe rí ìgbà tó lọ lẹ́jọ́ lò lẹ́jọ́ lò yìí o wọ́n ti tóbi lẹ́nu rẹ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú sínú ìdílé yìí mọ́ ìdílé tó bímọ sínú gbogbo tó o bá fi pè wọ́n Ismail ló ń bá wí o ó ti di èèwọ̀ lẹ́nu rẹ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú sínú ìdílé yìí torí pé ìdílé ọmọ tó lọ appreciate tó nífẹ̀ẹ́ sí yẹn ìdílé tó náà ti ní ọ jáde tí wọ́n ti bí fún ọ ni bó o ṣe ń bu yẹn bó ṣe jẹ́ pé ọ̀nàwó lè lórí bó ṣe jẹ́ pé òun tọ́jú ẹ̀ bó ṣe jẹ́ pé ó ní sickness tó ń ṣe yẹn òun ọlọ́run ní ọmọ rẹ ó tara rẹ̀ jáde bó o bá bí mi ìlọ́la àbúrò Ismail ni ẹjọ́ torí ọlọ́run rántí ìgbà tó ń wú ẹ tí wọ́n sọ fún ẹ pé àṣọ lè ṣètò ní tó bá ṣàbúrò rẹ kọ́ sójú nugbó ni máa rántí yẹn rántí ìgbà tí wọ́n bá sọ̀rọ̀ pé kó náà fi ọ́lẹ̀ tó náà nínú òótọ́ bá ṣàbúrò òun kọ́ ẹ̀yin méjèèjì ẹ̀jọ̀ ogun tó ṣẹlẹ̀ ọlọ́kadà àgbẹ ọ̀ṣẹlẹ̀ káyipẹ́ onífẹ̀ẹ́ lóòótọ́ dáfẹ́ padà sára Ismail mo bẹ̀yìn nítorí tọ́lọ́ ọlọ́run sọ̀nà rẹ̀ rìn rẹ̀ lọ́ọ́ má rìn when you get back there tó bá ti lẹ́nu tó fẹ́ fẹ́ tẹ́lẹ̀ go and marry live life ẹ bí ìgbà tí o ṣẹ̀ṣẹ̀ lọ́kọ má gbàgbé ọmọ rẹ má gbàgbé wàhálà tó ṣe lórí ẹ̀ ọlọ́run kò ní dààmú yín kò sì ní dọ̀nà yín rú mo bẹ̀ ẹbí méjèèjì ìdílé eh, eh, Badmus ẹ wo oore tọ́lọ̀ ń ṣe fún yín wípé ó kéré ọ̀pọ̀ náà àwọn tọ́lọ̀ ń gbọmọ ìlọ́wọ́ wọn wọ́n sáà ná wàhálà àwọn náà lé lórí wọ́n sì ná lérí ìkejì náà tọ́lọ̀ ni wọ́n mú wa bá báyìí tába lé wọn kí òun náà wà kọ́ tába lé wọn kí dìsìn tí wàhálà ń kún wàhálà tí wàhálà ń kún wàhálà ẹjọ́ torí ọlọ́run ọlọ́run ti sọ wá pọ̀ a ní túká láéláé torí tó lè túká iná ní pé kọ́lọ̀ jẹ́ irú yusuf nìkan ìlú bíbá yìí àjàtúká àjàdíjú lájà ṣùgbọ́n ẹ mọ́jàjà túká ẹ mọ́jàjà díjú lọ́lọ́run fi ní kí Ismail wà bẹ́ẹ̀ ọlọ́run níjọ́ dàrú mo kí ẹ ṣe gan mi ẹ má bínú torí ọlọ́run. alájí mi bí o ẹ má bínú. bẹ́ẹ̀ ló ti àṣàkà ibi gangan mo lọ fara pẹ̀lú bójìjà nítorí ọ̀rọ̀ àìsàn mo lọ gbà bọ́ ní bójìjà tí mo lọ fara pẹ̀lú nítorí ọ̀rọ̀ yìí wàá wá gbọ́ jẹ. ẹ má bínú ẹ méjèèjì ẹ má bínú. ẹ tó wà sọ̀rọ̀ burúkú sí fò àti ọlọ́run ẹ̀kọ́ máa wù wá lọ́dún sí wa lẹ́yìn kádà wà wípé bí wàá ti tó ṣe ní títí ní títí ẹ̀yin náà gbọ́ wà mí wá sí pé ìbámu bá gbọ́ wọ́n ti kúkú sí i kẹsẹ̀ wàá mọ̀ sọ fún mi pé ìyá ọ̀la làwọn wọ́n ṣe jẹ́ wá sí ilé ìgbàlódé àwọn ọ̀sán wọn sọ. ẹ má bínú torí ọlọ́run ẹ má bínú ẹ má bínú. àwọn ọmọ ọjọ́ ẹ mọ̀ mọ́ lọ nù. ẹ lọ mú Ismail wá.

sọ. ẹni sùn ẹni sùn ọ̀rọ̀ ṣe máa láti tẹ tún sọ. lọ́dí olóògùn òyìnbó sí. wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rù kó mi lọ́dí olóògùn rí. àwọn ẹbí mi ò mú lọ́dí olóògùn. ṣé wọ́n mú ọ̀rẹ́ mi olóògùn kọ́ lọ́wọ́ sí fún why are you doing this? why are you doing this? nígbà tó sọ fún mi pé nǹkan kan gbọdọ̀ sí ọmọ ọmọ méjì lọ láti bí nǹkan sí nǹkan ọmọ sọ fún ẹ rí bọ́mọ̀ mi ṣe rí nǹkan rọrọ́ mi. why are you doing this? ẹ wọ́n gbà tí ọmọ yìí wà ọ̀rẹ́ alájì. ìyá ìjẹ̀bi torí pọ̀ sọ́ọ́dọ̀ ọmọ ni. ọmọ ẹ̀bí tó jẹun ẹ̀kọ́ ṣojú bẹ́ẹ̀ wọn náà lè àbí. àti kọ́mọ bá mi fọmọ mi ṣe lè kọ́ bá ó ti pọ́ ọmọ yìí tẹ́lẹ̀ o ọjọ́ bí tí mo rọ́mọ yìí mo bú sẹ́kún ni o. o ò lè rí bú ẹkún mọ́ láṣẹ. àmì o àmì o àmì o àmì o. o ò lè rí bú ẹkún mọ́ láṣẹ ọlọ́run. àmì o. o ò lè rí bú ẹkún mọ́. ọjọ́ wo lọ́gbà ẹ̀ pàṣẹ ojú ẹ̀ dáadáa ọlọ́run ọba yín wo ọlọ́run ní fi dààmú yín o ẹ ṣeun. àti ẹ sísà. bẹ́ẹ̀